ka ene me kida wa oke ijonno dure ke oyta wame osibara agoke oyimo kajine ile ebe na ikaye odamani ile baboro kai e, e wore tu owo ko le seme agobe do wai nyu ya agobe do be obanye ibe agobe do wanyanwo tu owo ko le chete ana e, arumaye esko ọ̀rẹ́gbọ́ ẹ̀rẹ́gàkàwà aráàmìdáwà ẹ̀rẹ́gàkàwà ọmọlákẹ́lẹ́wà bèèrè àmà ẹ̀rẹ́gàkà ẹ̀ ẹ̀hún náà lọ́nà jẹ́ yẹ ìsìkẹ́yàmìdáwà inú ọmọ ẹ̀sì ọ̀fíkà òtẹ́tẹ́kẹ́lẹ́ ní ẹ̀lẹ́lẹ́kà ògúgbẹ́ni ọbájẹ́ ẹlọ́ọ̀ká àbájọ́ ẹ̀sọ́gbẹ́ náà ń dọ̀sẹ̀ kó àìbí ẹ̀ so amma wa ba se wa ba me bare ma asumo ka jine yani ame mere me ka owe ai ka wa me men ona me dure ka islam bi adini e bebe dos kai anyo bebe nle yani adini islam ba adini aya na te adini na ka adini o ite de yomori subhana wa taala amma adini no o sere e la na ka ame dadini no re ka e na ka ame ka ase na mo ka jine yani ɛsɛdɛ kọrọ mɔkadinɛ kan de bɛ asɛn yɛrɛ na mɔkadinɛ yɛrɛ la ɔnà ló mɔdúnmɔ náà wɔtɔ ala tɔ k'an na ka ɔrɔ kankadɛ bi kutu a ɛnwuli mɛ n'ɔkutu yà wɔ ka ɔsɔn nɔn ɔn rere yani constitution ɛni ɔyɛmi da wa ayi pawa bɛ nani yani ka ɛwɛ protect o. amma daika uh, oban bana nan agobe e ba gwen wa wata ago wasi suyi ago wasi meka yi onyu banye yani o yi na kai wa hada no zama sona wata seme ago ago kai ana we ka da asu mu e wana mi dawa asu we wa ne ta duwa gwe ama e ka ka abana asi police we hm do se do ale kure o do kwa eh, ale ni e ka ya ba a police be bo da ben a kebiri me wa na sona akure ka we ti ọ̀nà dọ́kà awẹ́rì dáwà náà kì dáwà náà wọ́n tẹ́ẹ̀rẹ̀ ààrẹ nẹ́ẹ̀dọ̀ka yẹ ẹ̀lẹ̀ tó wọ́n tẹ́wé èrò ká ọ̀nàmẹ́dúrẹ́ ká yẹ ẹ̀wọ́n náà mi dáwà ọ̀nìkà wà pẹ̀wọ́n ọ̀jẹ́ ọ̀nìkà yẹni wàdàkẹ́ẹ̀tì wọ́n awere dawa na ikọ wa nata enyo na nanyi oisa itura ona mo mo na wa taala ona mo isere huni eto ati obo ena na na-akọwa ikaye e mo bo e ame ki ena ikami dawa na mo mo na wa taala be ne seri dawa no honan ona ndure kai ya ya ya onata enu dawa ni ama e na go kai e da ya e kuto mo mo na wa taala ya kan ya kuto nwa ona me ndure kai ọnụ ebe hụrụ ya ehe ọnụ ebe hụrụ nne ele mmasị wụrụ pụrụ na eyere eme kaka ọba ọnụ nke anyị aka ya ọrịa kọrọ owó hete seme agụkọrọ nọ aya nọ ni ịnị awa na ame ẹbí e, kabe esi ọ ọba bẹrẹ mọ náà sáyẹ màmá nà mi da awa agụwa dada ala ẹkọ yẹ alẹ ẹkẹ mọ akara yẹ eye ọnà dọmọ sọ náà wọ sàálà lọkì pẹlẹ tàrà ya ọ̀rọ̀ náà yára ka àgbò mọ̀sùmọ̀nà wàtàálà wà mẹ́rẹ́ mọ̀sùmọ̀nà wàtàálà ọba ya pẹ̀lú abẹ́ náà ìka abe masu abẹ́ náà ìka ẹ̀yà mọ́bọ́ abẹ́ ya meto enewere mẹ́tò ẹ̀nẹ́mẹ́rẹ́ mẹ́rẹ́ sọ́ọ̀ ọ̀sọ́nà bẹ́ẹ̀ ilẹ̀ ẹ̀ ọ̀yọ́ isa Ana anẹ́yàn náà ikọ̀ ọṣọ́ kàtútà níbẹ̀ húnú mọ́lì sọ̀rọ̀ náà wàtàrà ọ̀rẹ́ yìí ni ee uzọ́zọ̀ ayọ̀ náà káyẹ̀ yóò lọ nílò mọ́lì náà wàtàrà lèrè ewe àtiwá àti uzọ́zọ̀ láìka ẹ̀zọ́ mọ́lì náà wàtàrà ọ̀yọ́ lọ nílò mọ́lì ẹ̀zọ́ lajẹ̀ ọ̀sìn àhànkátà tó àmà wàá bá àhànkátà jẹ́ àìkáyẹ̀ àhànkátà ana lure ko mo na wata ala daika bil hikma wal mau'izatu hasana idha kana jen don na biji da amma ana nyan kata na be do ma hankata a hankata na ka odola doki itumira na kai anyo ko wa hela nuno mo na wata ala lili uzaitonon do me kai anyo nyo iboro jode amma o iboro jode no olu ga o kai odon wa be do iboro jode ukakata ana lure ko mo na wata ala

omori sana wa aba sasa ya duwa na ini o nguno dibi duwa hala hunni en kata ana ina duwa me ha hiya ọ islam yani ina ke ko mori agobe den ne yani abai wazifa ye me ya ina ina o kukudoro ọ kon mori e ya ahia ni de ya ahia ini yani pi agwọbọ ọrụ abịla iresu ya boko mori ini kai ene ete oyi gari islam nọ n'ihe sami agwọbịla ya ba onye papan wọ ọda ụmụdụmọna wataala ati ọdọ kai o donc la tamuruna bil ma'ruf wala tanhauna 'anil munkar aw la yusikana iqaba minhu wa kaya la kolomo la nduwe yo la unu dibe alika o oh, wo che danu anu ya ana wa ya wa mele summa yaduna hu fala yusajaba lakum ijono wa kwa yo mori ni o mori jala jalalu awa wo ya ni o ya na kai wa he o betunu ni agoba o bere su yo ko mori ina jin ka ẹ̀mánì mẹ́ ọ̀yíwọ̀ ọ̀yíhì ọ̀nà mọ́rí sọ́nà wata ala àhíọ́dà ọ̀yíhì ọ̀nà tó mọ́rí sọ́ọ́lá rẹ̀ sálám àhíọ́dà ọgbọ́wà ọ̀yíṣẹ́ ọjẹ́ hújẹ́ ẹ̀ náà ìka ẹ̀ ẹ̀mẹ́dọ̀wé mọ́rí sọ́nà wata ala àgọ́bẹ́dà sẹ́kànyí wùzìrí àgọ́dà wata ala mọ́rí màá kàrẹ́ ya

tí prove tiresu ire ẹ̀nà ìka òye tọ́ọ̀rẹ̀ àti ẹ̀nà ìka ẹ̀ ati ẹ̀mí ẹ̀tẹ̀nà ìka ẹ̀ wọ́n tẹ̀sí tó mọ̀rí sọ̀rọ̀ alẹ́ sálám ó bẹ̀rẹ̀ àhẹ́ ọ̀là mọ̀rí sọ̀rọ̀ wọ̀tà àlà yàní dá ọ̀yẹ́ ní islamiyya ọ̀nà bọ̀ ìwòrò jòdè aná ìkọ ọgbọ̀n ọ̀nà bí tó mọ̀rí sálám àti ẹ̀nà ìka ẹ̀wọ̀ ẹ̀hù sàsà tó mọ̀rí ọ̀ ìyá ìràgó hajj

ẹ̀ẹ́nẹ́ ẹ̀díwẹ̀nù ẹ̀ka ayé ọ̀nà ẹ̀ka ẹ̀ ẹ̀ẹ́nẹ́ ni ní hajjọ̀dẹ̀rẹ̀ ma ọ̀nà dọ́kà tó bẹ̀tẹ̀ ẹ̀ẹ́nà ẹ̀zẹ̀ na náhùn ní ẹ̀ka ayé ọ̀nà ẹ̀ka ẹ̀ ẹ̀ẹ́nẹ́ ẹ̀zẹ̀ yẹn ọ̀bẹ̀ ẹ̀mìrẹ̀ wà ká ìbóra ọ̀ntọ́ mọ̀lẹ́ sọ́ọ́lá ọ̀lẹ́ sálám ọ̀rọ̀ àtọ́ ọ̀ntọ́ ọ̀rọ̀ àtọ́ ẹ̀ náà hẹ́ọ́lá náà hìlẹ̀ èlì yìí kẹ̀nẹ̀ náà hẹ́ọ́lá bí lọ́dá dìnyẹ̀ náà ọ̀ntọ́ mọ̀lẹ́ sọ́ọ́lá ọ̀lẹ́ sálám ọ̀tọ́ mọ́sà bìbìnà mẹ́rin the first ambassador islam náà ìka ọ̀ ní medina ni dọ́ọ̀zù ọ̀rẹ́wà

ere bá tọ́ ọ̀hún nílẹ̀ àákọ́ mẹ́ka ilé inú òdìbí àdísàn àdísàn muslim lọ́rẹ̀ wọn bí jẹ̀rí rí ọkụnọ ọkùnrin ọwọ́n tó mọ̀rí sọ́ọ́lá ọ̀rẹ́ sọ́lá òun ló mọ̀rí ẹ̀hún mẹ́ẹ̀dọ̀ ẹ̀yìn mọ̀nà pẹ́ wọn ẹ̀sà náà hẹ́ àbọ̀ ìlà ọ̀rọ̀ àtọwọ́. wọn bí àyíṣà rọ́jà ọrụ àná àkà kan tó mọ̀rí yani dawa anaika oha dawa anaika ozame duwa nyiri zo duwa nyato toinan